gbẹgẹ ṣẹlẹ̀ tóbi báńkà yẹ tóbi báńkà rọra ṣe Nancy ó Nancy ó mọ̀wé tóbi ṣọ́ra ṣe ọ̀gá fo ọ̀gá mọ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀rọ ṣe ẹ má daṣẹ́ rú ẹ má daṣẹ́ rú. Bọ́lá Ògúndáre. láti wo láti wo. hello hi sorry i have an appointment please. Ah, ah. mi ò tiẹ̀ wá lè dúró kí mi wo bí ṣe ń lọ ọwọ́ adédèrú ó béèrè jẹ. sir with due respect sir like i was saying the other time sir as far as this financial institution is concerned èmi ẹ fair employ yín ni sir any decision you take let it be firm ẹ mọ adamant on it don't listen to prognosers they are definitely affecting our job and bó ti ní affect job wa it affect our appraisers and like I understand to what affect our appraisers wa náà ó um, máa affect you know? and where are we going where are we working for you see aláwọn capable one fine but me, mi fẹ́ kí ẹ try láti máa listen see àwọn side talks àwọn kan wà tó ń tẹ̀ láti máa propose sí àfẹ́ àti department wa ó dẹ̀ àfẹ́ wa so as our head of department mo fẹ́ kẹ́ rely on us solidly we are delivering I will still promise and loyalty ṣe rí this is a bank tẹ bá ń gbọ́ pé àwọn lè ń sọ yìí àwọn kan sàn kan ìsì ó máa affect pressure? wa ó máa affect àpèsà tí náà yorùbá bò wọn ní tinubu bá ń jó koríko lẹ̀ ó máa affect àjàlókè èmi ò lè fẹ́ nǹkan tó máa affect you are a very good person to us as head of our department you have been performing excellently well mi ìfẹ́ nǹkan tó máa bá ṣe ń jẹ ẹ jọ sá ẹ má listen to prognosers let's do our work the way we are doing it we are forensic auditors and I promise and loyalties as far as that department is concerned. My auditor. Yes, sir. My auditor. I'm lawyer, sir. My wonderful auditor. Um, mo really appreciate you, gan. Thank you so much, sir. Whenever you talk to me, I know you know what you're saying. And I really give you kudos for that. Yes, but I want you to understand one thing anything tẹ́yìn náà wá bá sọ̀rọ̀ mi ò kì í ṣe mi ò dẹ̀ kì í ṣe ọ̀dẹ̀ inú ilé iṣẹ́ tí a jọ is a financial institution tó jẹ́ pé kò sẹ́nikẹ́ni tó lè da ọwọ́ owó ní whatever department to bá wà kémi gan to lè pàṣẹ níbi tí mo jókòó sí mo máa ń gba àṣẹ látòkè ni why will you in your own office decide to be taking laws or putting laws into your own hand it's not done no please please nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ni pé face your own work and do it diligently ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ náà tẹ́ bá ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín ẹ fọ àwọn tó bá pọ̀ close sílẹ̀ anybody tó bá pọ̀ close ó máa jèrè iṣẹ́ ọwọ́ tiẹ̀ náà and I am promising you that nobody nobody will pọ̀ close into your work you just leave that alone and do your own work mo dẹ̀ nígbàgbọ́ pé nǹkan kan náà lẹ́yìn méjèèjì wá rí mi fún. yes actually I rely on your, on your, your promise but this is a very capital and. Eh? I'm one of the executive Mr. Bode. Or, or, or, or, or this organization, sir. Sir. I, I, I, Mr. Bode. I want. Sir. Ẹ wo Mr. Bode, gbogbo nǹkan tẹ fẹ́ sọ pátápátá ló yé mi ṣẹ́ríbi tẹ́ ò ti sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ. bó bó bó bó bó sá. Mr. Bode Mr. Bode ṣẹ́rí gbogbo èrò ọkàn yín pátápátá òun gangan ni mò ń gbọ́ níbi tí mo jókòó sí bẹ́ẹ̀ ṣe ń rò ni mò ń gbọ́ ẹ yẹn relax gbogbo ẹ̀ náà la máa yanjú ẹ̀ lẹ́yọ̀kan lẹ́yọ̀kan. It's okay. It's okay. Mr. Bode ẹ rí mi tó bá dìgbà break tó bá dìgbà break. bẹ́tẹ̀ ṣe mọ́ ní mo mọ̀ kọ́ lọ́wọ́ pé yín. ok sir. ọ̀gá ọ̀gá àgbà tó ń sọ yìí ṣẹ́dí máa tẹ̀ ń wo yìí tẹ́ ẹ bá understand ẹ̀ dáadáa ẹ máa ní wrong impression. as far as i'm concerned it's loaded ó ó mọ nǹkan tó ń ṣe this man is eloquent i mean he might not be eloquent right but this man is very very good Honestly, between you and I, this is a capable and oh. this man is intelligent. He's loaded upstairs. But because of challenges to me, this guy can only work in audit department. Ọ̀dọ̀ àdìtú kí ni gbogbo rárá rẹ̀ dáadé ṣe? Kí ni gbogbo ẹ̀yin náà gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí? Ìtúwé náà ló ṣe wà ní audit department. Ló ṣe wà lórí. No no no no no don't give me that don't give me that. Ṣọ́nṣọ́n ló wá fèsì àwọn kọ́sọ́mà láti máa bá wọn sọ̀rọ̀ ní. Good morning sir. Good morning. Yes sir sorry uh, how may I help you. mo wà lára àwọn òṣètò ìṣẹ̀gbà sílé ìbàyí fún marketing. Ah, nínú iṣẹ́ wa iná. bẹ́ẹ̀ sà ní báńkì sà bẹ́ẹ̀ sà. okay hold on please ẹ hey, wo um, auditor please torí pé máa yí nǹkan lòlò kò mí pé kẹ́ ẹ lè kúrò ní department ọ̀dọ̀ yìí ẹ jọ máa ṣiṣẹ́ papọ̀ níṣẹ́ tí gbọ́ we are not changing name work with him tẹ́ bá dẹ̀ ti ń bọ̀ ní ọ́fíìsì mi anytime tẹ́ bọ̀ ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ jọ sọ ẹgbàá lẹ́tẹ̀ ni wọn kẹ́yìn wa sọ fún mi nífẹ̀ẹ́ kí ẹ̀yin méjèèjì máa wá báyìí kọ́ máa wá disturb mi báyìí ẹ ti gbọ́. okay your word is my command. ṣe màá rí yín later sir. see me later. okay sir thank you sir. you're welcome sir. thank you sir. what man should be broken record. Um, madam ẹni wọ́n gbà yín sí iléeṣẹ́ ọ̀dọ̀ wa níbí báyìí. ẹ mo wà lára àwọn ṣètò ìṣègbà. mo lérò pé ẹ mọ ibi tẹ́ ti wá ṣiṣẹ́ ṣá. ah mo mọ̀ sáà ẹ wá ṣiṣẹ́ ní banking organization lẹ́ ń bọ̀ ní táìmì abẹ́ ìwà gbowó six thirty mo ti kúrò lé sà akọlùkọ gba ọkọ̀ ó jẹ́ kí n pẹ́ kódà gan-an mo bọ́lẹ̀ inú cab tí mo wọ̀ tẹ́lẹ̀ mo fi gbọ́kadà kí n lè bá lè tèmi time. <laughs> ok àwọn excuses tẹ́ mọ máa fún wa tó bá yá nìyẹn tẹ́ bá ti ń ṣiṣẹ́ lọ àbí. ah no sir no sir i promise not to repeat the same thing. ok kí lorúkọ yín. my name is Tobiloba Ajele sir. Okay, Tóbi lọ́ba. Have your seat. <laughs> Oh. Tóbi Ìbákà. Iṣẹ́ lógun iṣẹ́, less Oh, and no play. O serious rárá rárá kiri ọ̀dọ̀. O serious. Jẹ́ sọ kí wọ́n fún ẹ̀ torí lé ní ẹ̀. Kọ́ bọ̀ mi ni wọ́n á sí club yẹn. Gbogbo kan tí wọ́n máa jẹ tí wọ́n máa mú tí wọ́n máa jẹ tí máa mú <laughs> Funny fọ́nìṣà so bàtí mo ti ṣiṣẹ́ báǹkì sí ni wọ́n máa náwó ẹni àná ló wọn kọ́ abẹ́ o wọn kọ́ abẹ́ iṣẹ́ tá à ń ṣe ń bá nǹkan tó kọ́ wa ni pé ká máa fètò sí nínáwó wa ká máa plan ẹ̀ yìí sí pé ká kàn máa náwó ẹni hà yẹ kó yẹ o yẹ kó yẹ. ẹ ẹ ní ìgbè díẹ̀ sọ fún ẹ tí bá dé pẹ̀lú èdè tó máa bí ẹ àwọn máa ra àwọn tó fẹ́ pẹ̀lú èdè tó máa mú ẹ máa mú ọtí mi kí n mú tẹ́lẹ̀ ní a surprise bẹ́ẹ̀ sọ fún ẹ òun wà bí iṣẹ́ jàre máa pè lè tàbá ọ̀rẹ́ máa pẹ̀lú jàre rẹ̀ wọ́n mi. so as i was saying. Um, sórí ọ̀rọ̀ marketing ó lọ ju bí àkànṣe ń rí o it has to do with a lot of things first what do I eloquent Yeah, ó wà very important because ọ̀rọ̀ tó máa sọ jáde tó máa anywhere to my ibẹ̀ any office tó bá sọ̀rọ̀ jáde báyìí everybody gbọ́dọ̀ borí sókè kan sọ pé ta ló sọ̀rọ̀ yẹn ni first attraction nìyẹn tó bá wọ ọ̀dọ̀ ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n á wo ṣùgbọ́n pé ó máa ń sọ pé ìrínisí nìsọ̀ni lọ́jọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ kọ́ ló kọ́kọ́ matter first appearance ẹni pé how do you smell kì í ṣe pé kó lọ lo àwọn perfume tó hash o but something mild to the sweet ó kọ́kọ́ wọlé wọn rò pé lady ni ok pé kí wọ́n rò pé dress sense ẹ̀ ó wà okay ọ̀rọ̀ tó wá máa sọ jáde lẹ́nu again ó wà alright tó bá canvas client ẹ títí títí títí tí tí ó wà convinced tí ó ti ṣiṣẹ́ wọn kan ṣe yẹ tó bá ti máa kúrò ńbẹ̀ ẹni náà gbọ́dọ̀ ti agree àti gbé owó ńlá wá sí bank wa tó lè máa sọ pé benefits buy buy buy buy. ni ó máa tẹ̀lé tó bá gbowó wa o bóyá ó lè yàwó o a lè ṣe báyìí fún a lè ṣe báyìí fún everything o gbọ́dọ̀ mọ̀ so you must study everything about our bank judiciously okay that aside now um, àwọn òbí wo ló ti ṣiṣẹ́ tó jẹ́ pé ó jẹ́ wá jẹ́ kí n lè wá sure pé o lè ṣiṣẹ́ dáadáa then àwọn òbí wo ló rò pé ó possible kó má lè wọ̀ bí a ti pọ̀ jù fún ẹ lọ. yeah i have a little marketing experience but kò sí company tí mi ò lè wọ̀ pàápàá jùlọ àwọn ètí print media ń showcase kò sí ibi tí mi ò lè wọ̀ láti bá anybody sọ̀rọ̀ láti jẹ́ customer wa. okay okay you even sound nice to me you sound nice. BBL, oh, BBL, kò káyé o. Tẹ́jẹ́jẹ́ arẹwà obìnrin tó bí báńkà. Àlejò ah, eh, Hello ẹ káàbọ̀ sí department àwa òǹtajà. ẹ kúlé o ẹ̀yin akẹgbẹ́ mi. you're welcome. ẹ ẹ mo láìkí tí mo fi hàn pé kémi àti nǹkan exchange number ẹ̀ẹ̀kọ̀ọ̀kan bóyá kò lè hang out ọ̀wọ́ kí n pè yín after office hour. Hmm, kò sí problem pẹ̀lú pé i exchange contact kò sí problem but um, ó gbọ́dọ̀ jẹ́ lórí iṣẹ́ nìkan. ẹ̀mí pé bí ojú yìí ṣe fáìn tí gbogbo ẹ̀ ń dọ̀ yìí pé fojú jọ ẹkùn yìí ẹ̀ẹ̀mẹ́rán pa á. tẹ́kùn tẹ́sán ẹni ò wáyé mi o. ok máa ṣe wá ní ó ṣe gbà yẹn o mọ̀ ṣé a nínú ọ́fíìsì àbáyé yẹn náà yọ. ẹ̀dá mi gbàmí kébìlà jẹ́ kí n rò ó pé ránṣẹ́ jẹ́ rájẹ́ náà kọ́ lọ́n jẹ́ kí rájẹ́ lò kí black má bẹ̀nu ṣe lásán láàzọ́bọ̀ lásán láàzọ́bọ̀ náà ti yún. bẹ́ẹ̀ bá là ní ilé ayé onítọ̀ ohun bá láàjọ dán ni bẹ́ẹ̀ dáàbò pé ní iṣẹ́ ojú ẹ̀rọ ẹ̀dá ìtòkè tí ó ní ìpele kan lára bọ́tà bá gbógun ọmọ bọ̀tà àdìtẹ̀ tàbá lórí àjẹjẹ ọ̀ẹ́ tó bá gbé súnmọ́ wọn jẹ́ kó gò gbàrìnṣẹ́ fún ẹ bó ti ẹ̀sẹ̀ kan play fọ́gà. ṣé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ gbọ́n ló gbọ̀n ó ló ń gọrẹ̀ náà tó bá gbé fọ́gà lọ́dọ̀ náà ọlọ́run á já rẹ̀ tán ni ọlọ́run òkè àìtọ́. sórí dandana ọ̀gá alálùbáríkà ni ẹ mọ̀ tí mo lọ dandana àgbo tó wí alùbáríkà bàbá tiwa ni ọmọ méjì bẹ́ẹ̀ kan ẹṣẹ́ ìpalẹ̀ ìfọ̀gà <laughs> tiwa lọ́ndà àwòṣọ́gbọ̀n àjọṣe náà ni àárẹ̀ ọ̀kọ̀ọ̀kan àjọwa náà ni waitress yes, please let me have a drink. okay má daṣẹ́ rú ẹ má baṣẹ́ jẹ́ ẹ má daṣẹ́ rú ẹ má baṣẹ́ jẹ́ ẹ má daṣẹ́ rú ọ̀gá ijó iná ni abíọ́ ọ̀gá ah, ah, pákéjì ń pọ̀ òǹtajà ayé làwọn eléyìí. àǹtí irú òǹtajà báyìí ó gbọ́dọ̀ jó dáadáa ọjà yìí ó nídìí ijó kéèyàn máa jó dáadáa ó lè máa ní kọ́sítọ́mà abẹ́ẹ̀rí kan ni ah, àǹtí ẹ̀wọ̀n náà àbí

kò lè jẹ́ yìí bóyá ẹni tó jókòó sí bíbá yìí lọ́ọ́ mú lẹ́yìn tó mú tán wá taari àwọn ìbò yẹn síwájú yín. mélòó ni mo ti mú tí mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. for real. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ẹ̀ẹ́n ìgò méjì àtàbọ̀ mà lélẹ̀ yìí extra tí wà lẹ̀ ní ẹ̀yìn nìkan. náà fi máa mú like six to eleven orí mi á ti pé dáadáa àwọn ṣípayá yẹn a máa sọ kalẹ̀ o. ten to eleven bottles mákẹ́tì ò easy ìyá mi àgbọ̀dọ̀ tanra wa kò easy táwa dẹ̀ ti ríṣẹ́ mi náà làwọn máa ṣe but kíṣẹ́ yẹn lè pure kí ni gbọ́dọ̀ máa wáyé orí máa mú ti bá délé ò bá nǹkan kan jẹ́ bí ṣe máa ń wà tèmi lélẹ̀. olúwa tóbi lọ́ba eegun ṣẹnu jẹjẹ mu tí ó ti ẹwà ọkẹ ẹ jẹ́ ká pa yẹn tí ẹjọ kí ni kọfẹ mi. waitress please let me have a drink like what i'm taking yes malt please. malt kẹ eh. spirit wa ò ní jẹ o fẹyìn. ó ṣe é ó ṣe é ó ṣe é kò sí wàhálà ẹ má wọrí tì í please don't bother. ẹ má daṣẹ́ rú ẹ má baṣẹ́ jẹ́ ẹ má daṣẹ́ rú ẹ má baṣẹ́ jẹ́ ẹ má daṣẹ́ rú. ti gbẹ́yàn àbí kí ni gbogbo eléyìí báyìí ṣàyà bí mú òun burúkú yìí. bí bá ṣe parí mákẹ́tì ìbá ṣe bí ẹ̀ka wọlé mọ́tò ara wa ni ká máa padà sọ́fẹ̀sì stress pọ̀ wọ́n máa jẹ àrìn rìn rìn rìn torí kíní náà ṣàánú rẹ̀ olùkà ní ìwọ́gé mọ́tò ẹ̀dá ní báyìí ṣèwà máa wọ ọ́nà máa lọ kẹ́lẹ́lẹ́ lọ sọ́fíìsì nísìn. kí ló wí jọ nítorí Ọlọ́run ṣé o mọ bí mo ṣe gba mọ́tò mi ni ṣé wọ́n sọ fún pé sálárì ni mo fi ra mọ́tò mi ni jọ mo mọ owó èmi ni o please. Nancy ó máa ń fi mọ́tò yọ̀mí máa nìyẹn kẹ. jọjọ lọ kí ló fi jọra wọn wọn ní èmi ni mo ní mọ́tò mi èmi lọ́lọ́run jogún ẹ̀ fún báwo ni mo ṣe fi yọ ẹ́ ọ̀nà wo ni mo fi yọ ẹ́ sọ fún mi. ọlọ́run àṣẹ mọ́tò fún ní kálukú. àmì kí n gbé mọ́tò mi wá fine fine mo ní mọ́tò mo ní mọ́tò mo ní mọ́tò jọ́n torí ọlọ́run a ní pé kán máa fún wa lówó ká tẹ̀ máa fi fọ́ ẹ̀ mọ́tò láti máa fi lọ fún marketing ṣé wọ́n lè fún wa lówó tán bá tún wá fún wa lówó ọ̀hún tán ibo la ti fẹ́ rèpo ta fẹ́ lò a ah, lè rẹ́pọ̀ rà náà. ṣáà jẹ́ ká fún ìwé wa ká fi padà sí ọ́fíìsì. kí ni ọ́fíìsì. èmi ò lọ sí ọ́fíìsì at this hour ilé ni mò ń lọ mò ń lọ sùn ni. bọ́bọ́ tí mi dá tún máa embarrass wa láàárọ̀ ọ̀la. báwo ló ṣe fẹ́ mọ̀ pé a tètè ṣetán ṣó lájẹ ni kò ń ṣàjẹ́ náà àfi tí wọ́n bá lọ sọ fún un mo mọ ká máa ba lọ́fíìsì ní every time. ṣé mo pọ́n mọ́ dáadáa ní ìwọ lọ́fíìsì ọ̀hún ti mú èmi lọ́mọ burúkú ṣáàjẹ́ ìrora máa ba lọ báyìí ìwọ máa lọ sọ́fíìsì ní títí ẹ̀ tó bá ti débẹ̀ ní mo lọ rí client mi. èmi kọ́ ni màá sọ yẹn ìmọ̀ bó ṣe rí ni màá sọ. ìwọ ló máa ríra wàdà ìdá fèsì ìdá fèsì nǹkan ẹ láàárọ̀ la. òkè sáàtì o máa ń sọ ọgbà mi máa ń bí mi tí ẹ bá ti understand ọ̀rọ̀ náà ni màmá yẹ kí òkè sáyé kó pọ̀ ní discussion tó yẹ báyìí nǹkan tí mò ń try láti sọ fún ẹ o ní pé kó má ever intervene nínú ọ́fíìsì ọ̀rọ̀ ọ́fíìsì wọn nínú department oní department kò kàn ẹ́ you are bringing your report to me o oh, need it you should just do your own work diligently. yes sir mo ti gbọ́ sir. because bó bó ṣe bó ṣe bó ṣe máa ń tojú ọ́fíìsì ọ́fíìsì good morning sir. good morning. yes sir. good morning sir. ẹ ẹ wá bí. sir. no not you not you not you. Good morning, sir. And what's good in the morning? Why are you dressed like this? Today is Friday, sir. Oh, you have to tell me if today is Friday or not. Even if today is Friday, is this your native attire? Kí ló you must. You know, You are in the banking system for God's sake. Why are you dressed like this? But this is an office dress also, sir. Will you keep quiet? You have to dress the way you want to be addressed. We nǹkan tó wọ̀, gbogbo nǹkan tó kó sí. Ó múra bí onígunukó, ó ń gbé bank. Igunoko. See, I'm not taking this lightly. Oh, tó bá fẹ́ wá síbí báyìí wàá múra dáadáa look at your friend look at what she's putting on can't you think. you can as well leave my, my, my, my side please. sorry sorry for yourself. àbúrò màá dìbò eré òbó yẹn ṣàyà tó bá wá sọ bíbá ìdílé aṣẹ́wó follow me. ó ṣẹlẹ̀ kan ni. sẹ́ẹ̀rí o mí ní parọ́ fún yọ̀gá. intentionally mo mọ̀ gbé wa bíbá yìí ẹ gẹ́t mi mo ti ń pray pé ọlọ́mọ àjẹkẹ rẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ pẹ̀lú wa bẹ́ẹ̀ ṣe wáyé mi ni dùdù ẹ ṣàyé ẹ ṣe fàájì ẹ máa gbọ́rọ̀ ojú ìdè máa rí ṣẹ́gẹ́t mi member of our stars wà wíwáyé especially àwọn ladies ẹ bí wọ́n ń ṣayé nì ìyá ìṣẹ̀lẹ̀ máa ń wo kókó mọ́ṣáyé Yorùbá bọ̀ wọ́n ní ẹgbẹ́ ẹgbẹ́ ní òde ní wọ́n ní alówó má jayé ẹ̀yin lẹ́mọ àwọn tó jayé lánàá dá wọ́n ti lọ ẹgbàgbé ààrẹ rí wọn mọ́ ẹ má kà wọ́n kókó mọ́ṣẹ́ rárá kẹ́kà má fi pé èyí ni ẹ̀yin ni iṣẹ́ ni iṣẹ́ ni ẹnu iṣẹ́ gbùdọ̀ wé èèyàn lọ ọ̀gá ẹ̀rọ bẹ́ẹ̀ ló ń pè yín bẹ́ẹ̀ bá sí mu wá pẹ̀lú mi o. ọ̀gá àwọn èèyàn láìpẹ́ yín ọlọ́run gbọ́. àtẹ̀yìn náà. mo ah, ń ṣe pé bẹ́ẹ̀ but ẹ yẹ understand mi ò ní sọ fún mi síbi tí mo wà yìí òótọ́ ni mo bá sọ fún yín ṣé ẹ get mi ẹ má múra yín gan o ẹ má wọ bàtà ọ̀gá because àwọn ọ̀gá kan wọ̀ tẹ́ pé wọ́n bìlì pé wọ́n jẹ́ gbọ́wọ́ Yorùbá rárá tó sọ pé ẹ̀sìn ò kí ń jẹ koríko abẹ́ àwọn dáyé láti jẹ as a matter of fact wọ́n ti ń jẹ. kò yé mi o maybe you come again. Ah, ẹ má wá ṣe bí ọmọ èkó ọ̀rọ̀ wọn ni òye yín àláwọ̀ ti ń jẹ koríko abẹ́ wọn. jọ ohun tó ń try láti sọ ọ́ sí ni pé bóyá ọ̀gá ti ń fẹ́ lára àwọn female staff ẹsẹ̀ ń jáse ni ẹsẹ̀sẹ̀ ń ròótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ mi ṣẹ̀ṣẹ̀ yé bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀. àbí ṣe ìtorí ẹ̀ la ṣe máa fẹ́ gífù eh, instruction tó máa ní ká má gbà you see now your guy you are talking kí ẹni tí a bá ti fún ní instruction tó lè máa gbé ó fi máa gbá pọ́tùkì báyìí ṣé ọ̀gá ẹ má fún ní instruction mọ́ ẹ gbójú kúrò ń bẹ̀ bí kò wọ́n ní tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ lọ ẹ̀ ní pẹ́ńdíṣẹ́ yìí o but incompetency nìyẹn. ẹ ṣáàkì ló máa tẹ̀lé. before you know it lẹ́tà ni wọ́n fún yín bẹ́ẹ̀ máa lọlé àìmọye irú ẹ̀ ẹ bá wa ń bí ní erùpẹ̀ kan tó dàgún wa òótọ́ mo ń sọ fún yín yẹn. ṣíyá. ọ̀dìtọ̀ ọ̀dìtọ̀ àbájọ náà àkáǹtì ò ní pé. ó ti yé mi. ó bá ti yé mi ṣé mi ò ti yé mi. èrè ẹgbẹ́ tó ṣe lò ẹ fi iṣẹ́ iṣẹ́ iṣẹ́ government go government come civil servant remain office remain ní. hello alága alága ẹ ti ń dá mi dúró síbí báyìí jù náà ok expect ebe má pẹ́ náà èmi nìkan mú wa bí màá mú kọ̀ dá síbí báyìí ní ẹjọ́ má pẹ́. Ah. ó ti yé mi báyìí ó ti yé mi ó ti yé mi mákẹ́tì àwòrò wọ́n fẹ́ ṣiṣẹ́ kékeré wọ́n fẹ́ gbowó ńlá kò káyé o ṣùgbọ́n rántí BVN àmì ìdánimọ̀ ọ́ báńkì BVN. sir bó ṣe wà yí àfojúdi yẹn ti pọ̀ jù tó jẹ́ pé ní ọ́fíìsì these days she just does as if it's her father's working place kò sí nǹkan tá a sọ fún tó mú ṣe kò síṣẹ́ tá a rán tó ṣe diligently bó ṣe wáyé sá kì í ṣe pé ẹgbà ò sí lọ́wọ́ mi o as a team leader mo dẹ̀ mọ nǹkan tó yẹ kí n fi dá sẹ̀ríà fún bọ́ mi ò fẹ́ kọjá àyè mi ni torí ẹ̀ mo ṣe wá rìpọ́tẹ̀ fún yín. team leader sir thank you so very much for the olùmọ̀lọ́sọ fíìsì kọ́tì. arábìnrin ṣé nínú ọ́fíìsì gbogbo kọ́tọ́ kó ṣe é ṣe. ẹ̀rọ náà pàṣà. lọ́wọ́ ni pé team leader sọ pé òun rí ẹ tó ń jẹun ní inú ọ́fíìsì team leader wé pé ọmọ yàn for what. ẹ lè lọ bèrè lọ́wọ́ àwọn colleagues mi. so àwọn colleagues ẹ tó wọn máa gbé lẹ́yìn lè máa lọ bèrè lọ́wọ́ ẹ ẹ tó wà ní charge yín tó yẹ pé òun yẹ kó máa correct gbogbo nǹkan tẹ̀ ń ṣe àwa sọkọ fún wa kò ní ṣẹlẹ̀. kẹ́fì lè mọ́tò tọ́ ni. so o jẹun. ẹ mo jẹun but kò kí n ṣe manners tó sọ ẹ mo fi jẹ. o jẹun wàá nọ sẹ sórí table. mi ì gbẹ́sẹ̀ sórí table ẹ̀yin ni mo dúró sí tí mo ti ń jẹun dẹ́mi jẹun wá láti ilé kò dẹ̀ sí kọ́sìmọ̀ wájú mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní jẹun yẹn sà. o jẹ ìdẹ́kun sórí system. àtọ́ ọ̀sà mi ṣe sà. no are you saying pé tí mi dá parọ́ mọ́ ẹ. ẹ wọ́n ask me out and um, mi ò tí ì fún wọn any response so àtìgbà yẹn wọ́n ti wọ́n ti ń put up oríṣiríṣi against me. Um, jẹ́ kí n understand English ẹ̀. Eh? asking you out, I mean, people no warm up to you for exactly, for a relationship. Ben, sir. Are you are you sure? Exactly, sir. No, no, no, no. Ẹ tó sọ̀rọ̀ ẹ̀mú mọ̀ dáadáa o. Òun òun ask her out. Yes, I did. Ṣé kò rí pé uh, wedding wà lọ́wọ́ ẹ̀ ní? Ọ̀yà married woman. No, but my dog is not so fast. I was just Who asked her out? má daṣẹ́ rú ẹ má baṣẹ́ jẹ́ ẹ má daṣẹ́ rú ẹ má baṣẹ́ jẹ́ ẹ má ni ọlọ́run. <laughs> See, eh, when I was growing up, my dad used to say something. Àní apá ọwọ́ kò lè kálé, bẹ́ẹ̀ ni apá ọmọdé kò lè kági òsì tó yẹ kò sí nǹkan tó lè fi ẹ ṣe anybody ò lè pa ẹ. bá a ṣe máa ṣe ní naturally nìyẹn ní tó bá ṣe nǹkan ńlá á sọ̀rọ̀ nípa ẹ̀ á pọ́nlé á fún ní ìwúrí kó lè ṣe mí ìjọ mi ni. àti pé àwọn ìyókù ẹ̀ náà tó bá rí bá ṣe pọ́n ẹ lé inú wọn náà á dùn àti ṣe bó ṣe ṣe ń jọ mí kí everything lè máa gbèrú sí náà ni it's not for pé kí ọmọ máa bí ìfẹ́ má máa ronú bẹ́ẹ̀ rárá kò sí ìkan tí ń gbọ́dọ̀ lè fi ẹ̀ ṣe. ọ̀gá ó yẹ kẹ́ ẹ mọ ọ̀rọ̀ àwọn ará inú ọ́fíìsì ẹ̀ wọn a máa dúró sí inú kankara ni máa rojọ́ tẹnu bọlẹ̀ ṣọṣọṣọ and i don't even know mi máa kọ́ tí mo ṣe fún un tó yẹ pé wọ́n kàn ń beef mi ni for all i don't care i don't even know wọ́n kàn ń beef mi ni ṣé nǹkan kan wà nínú pé èèyàn kan ń ṣiṣẹ́ ó dẹ̀ mú profit on organization ó ń fẹ́ ìtẹ̀síwájú iléeṣẹ́ is there anything bad in that èmi kàn ni mo rán wọn ṣẹ́ kàn máa rìn kiri inú òun kàn máa rìn kankan mú wọlé so ó ní kálukú ṣe ń ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ but mo máa fẹ́ kẹ́ àdírẹ́sì ó ní pé kọ́ máa beef mi yẹn because mo etí mi ti kún. o máa wọrí tiẹ̀ wọ́n ṣáà máa ṣe ti tiẹ̀ tó ti yẹ then mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ náà dúró ah, báwo lè ṣe get my owó owó tó gbélé ẹ̀ pọ̀ wọ́n báwo lè ṣe get ẹ̀. àná mú ni tòga gbogbo igi tí lè dé nígbàdàn ìfowópamọ́ dídùn ló máa dùn and uh, as far as i'm dating you you have me here so feel relaxed gbogbo nǹkan tá a ti wà short coming up màá mú wọn wọlé padà. tó bá ti ń sọ̀rọ̀ ńgbà mi lórí máa ń wú o máa ń gbàgbé pé ìṣèwájú ẹ tó ń canvas wa <laughs> anyway anyway you know, we deserve kiss fún ọ̀rọ̀ tó sọ àti ìfọ̀ tó ṣe ẹ̀ tàbá kúrò níbi àkàntínú níbi mi but kiss lásán mi ti fi ṣe yẹ. <laughs> come. kí ló ṣe bẹ́ẹ̀. Lami. Lami. Èmi ni ìpè èmi ni mo fi ní wá sa àwọn ìdọ̀tí ni. Jọ̀nà ṣe time tí mo wà lọ́fíìsì ló máa ń clean tẹ́lẹ̀. Àsìkò tí mo máa ń cleaning náà ni gbogbo àsìkò yìí. Will you just stop that thing? Ǹjẹ́ ìwà rí nǹkan kan? O rí ọ̀nà. Mm-hmm. Nìyí. Bí a mú ṣe wọ̀nyí jáde jáde jáde jáde. Sure. Just go out. Aṣọ. Aṣọ what? Go out jáde ẹ. Namaste. no no no no no don't don't ever don't ever do that shit àgbọ̀nrẹ́ ẹ̀ ṣe ló jẹ lọ́bẹ̀ the report. ọ̀gá when ní mo máa prepare ká tó close lẹ́yìn. what are you saying what are you saying where are the report i don't want to hear scraps from you where are the report. ẹ ṣe sùúrù fún mi ṣe dẹ́ka sọ̀rọ̀ kí ni amicably. amicably báwo. mo ní àwọn kan tí mo wà tẹ́ǹtì látàná. mo máa ń yẹ kí n lo ojú ẹ̀ what's this what's this kó mú report wá kò fún mi ní report ó kò fẹ́ kí n máa behave anyhow tí wọn náà gbọ́ bóyá sọ̀rọ̀ òun behave anyhow òun misbehave ni now Why can you be shouting like this office la wà yìí now for God's sake office la wà ó dé pariwo ó pariwo bí ọmọ ọmọ ọmọ onímọ́tò sá bẹ́ẹ̀ ni sọ èmi ni sá mm-hmm. why you shouting like an illiterate ó kàwé now a whole team leader ló ló sọ̀rọ̀ ẹni nuisance na barking like a dog in the office wo mo ṣe kọ́nu ilé ẹ̀ distract mi o kí ló ṣẹlẹ̀ gangan gangan kò kí ń gbọ́ràn kò kí ń gbọ́ràn tí mi bá dẹ̀ ṣiṣẹ́ mi fi ṣẹ́ ẹ̀yin náà máa query mi ni sà so ìyẹn ló wà rán pé kó máa pariwo o ṣe báyìí tẹ́lẹ̀ náà òun náà kì í ṣe àníwú ẹni báyìí níbi báyìí tẹ́lẹ̀ sà kí ló mi fún. kò sí nǹkan sàn mo dára ti ṣàlàyé fún wọn pé kí wọ́n hold on fún mi ká fi close máa prepare everything máa dẹ̀ ṣe details. kò tó lọ ní báwo o mọ̀ pé láti sọ tó bá gbé fóun òun á ti wà gbé fẹ́ mi kí n ṣe peruse first why dem dey lose now make make make you before them okufalo okufalo rárá o because mo ṣe gan bẹ́ẹ̀ i'm thinking i don't want anybody to distract me please ṣe ọdẹ mo ṣe má jẹ́ jẹ́ ọkọ máa ṣe bí olùdarí tó ti yẹ. pa ẹ change la wa àgbàtà yẹ change team leader pé ayé ò ní change ni o. ẹ má bàṣẹ jẹ́ ooo. iṣẹ́ lókun iṣẹ́ less work and no play àwọn òǹtajà mákẹ́tà ayé ló máa jẹun ní òjẹun èyí ló máa mú èyí nìkan máa bẹ̀rẹ̀ sí mu brandy tí kì í dá sọ fún. ọ̀rọ̀ ojú ìkọ̀ ló ṣe ẹ̀rú ń bà mí. ètò báwo. pé mo ò fẹ́ kí n bèrè ìtẹ̀jú. báwo. mo ò fẹ́ ó jẹ́ pé nísìnyí báyìí tá a bá ní káwọn ìmáàmù bá wọ́n yìí máa mọ̀ dẹ̀ tó separate wọn ó tún máa òrèlè tọ́wọ́ mi wà pọ̀ ẹ̀rù tí ń gangan ló ń bà mí sí báyìí ó má jẹ́ pé ẹ kàn sáré wá ẹ máa sáré lọ use and don fi mi ò fẹ́. àlọ ìṣúlẹ̀ ìròbìnrin yẹn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ń gbà mí torí lóòótọ́ ni pé àwọn ọkùnrin máa ń ṣe bákanbákan tó bá dọ̀ ọ̀rùn kan báyìí ṣùgbọ́n gbogbo ọkùnrin kọ́ ló máa ń bẹ̀ ìṣúlẹ̀ mi nǹkan tí màá lè jẹ́ ní ìfihàn kúrò rárá. ṣé ẹ sọ fún mi sí pé nínú ọ́fíìsì wa èmi ò parẹ́. <laughs> gbogbo ọ́fíìsì yẹn pátápátá tó ń wẹ̀ tí ẹ kàn rí bó ṣe jẹ́ ni mi ò láì máa lẹ́yìn pẹ̀lú ẹ̀ tájọ́ ń ṣiṣẹ́ because ààrẹ ṣe máa ń wò but mo rí wọ pé o wà matured and everything ó yàtọ̀ bó ṣe ń ṣe mo ló yẹ kí n kọ́ mo fẹ́ sí ẹ in the first place so kò sí nǹkan tó lè fà á pé máa dídí dán pẹ́ tó bá pẹ́ pé máa máa tó bá bẹ́ẹ̀ lórí ẹlòmíì ṣùgbọ́n ọ̀rọ̀ láàrin àti ẹ̀ wọ́n ṣe máa ń sọ pé kàkà sọ̀rọ̀ faratilẹ̀ faratilẹ̀ ni ẹni tó náà bá ti wá ń ṣe àwọn nǹkan bíi pé kó máa fi nǹkan pamọ́ I believe pé everybody máa ma ṣe rẹ̀ torí ìwọ gan sìn òun wọ ring bẹ́ẹ̀ ni pé ti má ìwọ tẹ́ pé ring tó ń wọ̀ sọ̀wọ́ fake ni pé kí àwọn ọkùnrin kan wá lọ máa rò pé bóyá o tí màá kan lè fi ẹ lẹ̀ nǹkan ẹ̀tàn nínú àwọn olóṣèlú believe pé èmi náà fake ni mi mi ò ṣe fake mi ò ṣe fake original ni mi tó yọrantí tó yẹ tó fara balẹ̀. ẹbẹ̀rẹ̀ sẹ́fì ní sùúrù jàre a máa yà létà. a máa yà létà. a máa yà létà eléyà máa dáṣẹ́ dúró ni má jẹ́ kó o tún bẹ̀ má jẹ́ kó o bẹ̀. ó ń kọ́ mi o ó wà lára mi kí n kọ́ mi o ìmọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́ẹ̀ yẹn daṣẹ́rú ẹ má baṣẹ́ jẹ́. kí ló ṣe iná kí ló ṣe kí ló bá lóye mo fẹ́ sọ wọ́n wájú ìwé lọ. tóyè ọgbẹ́ mo fi ní ayé ọ̀rọ̀ tuntun kí n sílẹ̀ ní ibi àpò. tuntun. ẹ mọ̀ ní ko two ní pé ko two two ọ́fíìsì mi. wáyé wáyé why are you so dirty. but boss kí ló dé ẹ kì í pariwo lé mi báyìí what happened My embrace me, the Barry, rí man ẹ me ń but mi rẹ́rìn gbogbo thirty two yìí ni máa so me understand tẹ ṣe wá ń show mi in a nìkan and your face would ah, just lie. on. say that again. I cannot repeat it I'm sorry sir. you won't be able to say it now I pé àwọn family to lie on. ẹni lion àwọn ní kìnìún. <laughs> kí ló kí ló faná. it's funny ìtọ́jábọ́lẹ̀ ni asọ́rí kò báyìí ẹ ṣẹ̀rí ọ̀gá i don't know we understand inú ọ́fíìsì ọ̀rọ̀ ọ̀tẹ̀ ẹ̀fẹ́ sú mi ẹ̀mọ́ bíi tí ọ̀tá bá ti pọ̀ pé mo máa ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ju báwọn ṣe wà lọ nìyẹn wọ́n fẹ́ máa block àwọn ọ̀rọ̀ ọ̀fẹ́ yẹ kéèyàn máa gbà pé yẹn wọ́n fẹ́ máa block gbogbo but bí ṣe wà yìí mo ju wọ́n lọ cos mo ní ọlọ́run tọ́lọ́run bá ti padà lẹ́yìn mi tí gbogbo àwọn èèyàn bá padà lẹ́yìn mi mo sì ń lọ iwájú ni mo wà kó yẹ yín. mo fẹ́ bèrè ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ when you were small ṣe at any point in time she, our parents sọ wípé o ṣubú. mi ìforí gbalẹ̀ mọ́ mi ti kú mi bá béèrè lọ́wọ́ mi. oh your mom is late but um, mo wá aṣọ ẹ̀ sẹ́yìn pé o ṣubú kékeré o forí gbalẹ̀ something ti ṣẹlẹ̀ sí brain ẹ̀ o ti shift there mo ṣe ọ̀pọ̀ tó bá ṣe x-ray sí gan wà á rí i pé there is a dent somewhere in your brain. mo ń sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run tó yẹ kó ló wà lẹ́yìn ẹ̀ ó ní máa ṣe owó tó ṣe yẹn. olóhùn wà lẹ́yìn mi ni mo ṣe sọ̀rọ̀ ni mo ṣe mọ̀ nǹkan tó ṣe. mo ṣe ìnáwó sí mi tó ń náwó sí mi. What kind of... Who is this? What's happening? Ṣẹlẹ̀. Are you asking me kí Last one my friend. Want to solve me last day, my friend, my friend, ò But ní sinmi àìkọ́ pẹ̀ ti fún o ti o ti The next time máa tún gbọ́ pé o ṣe anything anything kò sí bó ṣe lè kéré tó sáàkì ah! Yes yes. Fọ́lẹ́tà. Kí ni mo ṣe fún bọ́ọ̀sì? Kí ni mo ṣe? Ìwọ ni kọ́kọ́ ló máa lọ o airport ẹ máa lọ tí màá sack papọ̀ especially team leader yẹn torí mo ti sọ pé kó má gba kísà fún anybody mọ́ tó ti yẹ. Ah, kí ló dé kí la ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ẹ sọ fún mi kí ló dé. gọ́ọ̀mù mo máa ń jẹ́ láti fi fresh breath mi ni láti lè approach our customers closely. I'm done with you. Can you please leave my office now? Boss. Leave my office before I take you out. I'm sorry, sir. Sorry for yourself. What kind of life is this? You only get kí èyí dìbà ìjùlọ lọ, ní wọ́n ti kúrò ní kí wọ́n máa gbẹ̀kọ́. Tóbi Tóbi, kí ló ṣe farapamọ́ fún mi? bí o ṣe ń gbé mi mọ́ra ṣé o rò pé mi mọ bó ṣe ń lọ yìí. ẹ ẹ tún dé. anyway àdúrà tó ṣe tí ò tọ́ ara ẹ̀ ló máa wà o. nǹkan tí mo ṣe láìkí náà sì ni kò ń pretend rárá ó máa download everything gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní life ló máa download fún yàn bọ̀wọ́ tiẹ̀ wọ́n máa ṣe bí saint bí etí ò lè jẹ́ kọ́kọ́ tó níwà iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ ó ga kí ló dé àṣà ní nǹkan tí ọ̀rọ̀ ìdálé lórí báyìí. à ah, ń ṣọ̀rẹ́ àná mo mọ àti gbà ààbò tipẹ́tipẹ́ mo mọ ṣó fẹ́ sọ fún mi pé mi mọ̀ ọ́n. Ah, jọ kí ni gbogbo atótó ní kí ló dálé lórí ná ṣó fẹ́ sọ fún mi pé mi mọ̀ pé òun fẹ́ ń dì ní md wo nìyẹn. md ọ̀gá pátápátá ṣé ọ̀gá ṣé òun ọ̀gẹ́lẹ̀ ẹ̀kọ́ ni mo wà ní amẹ́ríkà màlọ́kọ mi wà and he's taking good care of me ayé ṣe wẹ́ẹ̀ my dear friend ọkọ ẹ wà lamẹ́ríkà ṣàyẹ̀ṣẹ̀ ń gbọ́ sórí yẹn ni ọkọ wà lamẹ́ríkà ayé ṣe wẹ́ẹ̀ mẹ́. èmi ò kí ń ṣe runs o tó wá pẹ́ yìí ṣe runs ẹ̀yin ni kẹ́ wá mo bẹ́ ṣe ń ṣe sí o èmi tèmi mi ò fẹ́ ọ̀gá. o ṣe runs o tún pretend o ò lè gbọ́. anyway mo ń fẹ́ ọ̀gá mo dẹ̀ ń fẹ́ ọ̀gá náà ni. ẹ bẹ́ẹ̀ you are now talking kí ló wá ń ṣe tẹ́lẹ̀ kí ló tó ṣe ń pretend kí ló tó ṣe come out fún mi they should expect pé megaphone sẹ́nu kí n máa ti ọ́fíìsì kan dé ọ́fíìsì kejì kí n máa sọ fún wọn pé ẹ jọ o mo fẹ́ ń di o mo fẹ́ ń di o you know. ṣé o ti rí yẹn bí mo ṣe ń fẹ́ ọ̀gá ìkékù làmọ́ lè fẹ́ kó gbọ́ kò sáwo láwo ẹ̀wà bí ṣe ń fẹ́ gbogbo yín ní kankan lẹ́ ń jàǹfààní ẹ̀. wọ́n gbogbo àwọn àkáǹtì ọ̀gá ń kóòdù fún wa wọ́n ti ṣí wọn láti ten years ago tá a ti dèrò system tá a ṣe wà ní yunifásitì ó rí pípa tí mo ti ń fi ọ̀gá tó ẹ̀pọ̀ observe ó lè ó yẹ kó lè mú bàtà bẹ̀rẹ̀ sí ní fẹ́ra because oríkè lẹ́yìn òde kankan kankan bó ṣe máa ń ṣe orí pé kò lè ṣe bẹ́ẹ̀ mọ́ wa mọ́ mo ti ń re iye wèrè sílẹ̀ orí pariwo ẹ̀ kọ̀ọ̀kan pariwo ranting like a dog. ee mo oyin wa sọ pé kó máa pretend fún ọ̀rẹ́ ẹ̀ kí ló dé ẹ̀dọ́ obìnrin kọ́ lè ní àti ẹni obìnrin tó ní wà náà ṣùgbọ́n tó wà ń fara pamọ́. ó dẹ̀ tí mo ti mọ̀ náà nìyẹn kájọ máa jẹ́ good you are not talking. ọ̀rẹ́ ṣé o feel pé ẹni tó ju ni lọ ó ju fàálẹ̀ ẹni lọ or don't you realize that? I mean, even tó ń offer ẹ níṣẹ́ ní company, you should secure the one you have at hand. Don't you get it? You shouldn't jeopardize your future. Ọ̀rọ̀ ẹ, ó kún fún wàrà àti oyin, àmọ́ kò ládùn kankan nínú. Really? So like seriously, what are you trying to drive at? Dẹ̀yìn lẹ́yìn Nancy, that's what I'm telling you. Ṣé ìbínú pé kò tutu dada. Gbogbo wa la mọ̀ pé orílẹ̀ wa ìsáà rẹ̀, ṣùgbọ́n mo nígbàgbọ́ kinní kan pé ìjọba tó wà ń bẹ tó bá gbìyànjú láti gbọ́ ìmọ̀ràn pẹ̀lú ògo ọlọ́run <laughs> gbogbo ọ̀ padà sàn wá bọ̀. So like I was saying, Jared. already. láti bo. a ní ìwé pẹlẹbẹ yìí fún GM iléeṣẹ́ yìí. GM. yes. kí ló wà mẹ́. ẹ nǹkan tó wà ń bẹ òkàn yín ẹ bá a drop ẹ fún GM tí wọ́n bá dé. Ah, ọkàn mi ọkàn mi ah, lẹ́tà bọ̀ mú ìpàdé lẹ́gí wà. Nancy, ó Nancy, ó yeah team leader kí ló ṣẹlẹ̀ kí ló no no no no no no no no ah, ah, ah. má jẹ́ ká sí lọ síbẹ̀ yẹn tó bá lọ involve press ó máa dojú rú ni máa dojú rú ni you know what you know what um, jájọ máa ro wọ́n máa ro ní side ẹ̀ náà máa ro because right now mi tẹ̀ mọ́ ọtí mo lè ṣe then I will call you back tomorrow. okay yeah. má yẹ tiẹ̀ mọ̀ ọdún ṣẹlẹ̀ rárá tó bá yé mi àmọ́ pé àbá involve press èmi gan wà at stake bẹ́ẹ̀ ni orí mi ọ̀gbọ́n ni ipò ẹ̀dá wọn lọ sọ̀rọ̀ ìṣe ẹ̀rọ. olúwa náà lè lè tó pọ̀ sí i. báwo ni ló rí ten million naira ten million naira irú ransom ló mọ̀ nípa ètò ìgbà. iṣẹ́ ló iṣẹ́ less work and no play. àwọn òǹtajà mákẹ́tà ayé mákẹ́tà oró wọ́n fẹ́ ṣe lẹ́gẹ̀rẹ́ wọ́n fẹ́ gbọ́ wọ́lá. bá a máa ṣe rí nìyẹn o everybody is worried. Ah, mo ò ń filẹ̀ okay yeah, thanks for calling sha i will get back at you don't worry i will i will return your call ok ẹ ṣe gan later so gẹ́gẹ́ bá yín sọ lọ́jà rí it's a no. yes sir. I am telling you it's a no. yes boss. o fẹ́ máa fọwọ́ lálẹ́ fẹ́mi ni mo ní ilé èmi sẹ́. yes sir we do respect sir sir colleague mi tán gbé e tóbi ẹ ṣe jẹ́ ká wọ́nà pẹ̀lú ransom tó sọ fún àwọn màgbà ká fún wọn because nǹkan tí mò ń gbọ́ nígboro ọ̀gá ẹ̀ gbọ́ kò tí ì yé yín pẹ̀lú bí iléeṣẹ́ ṣe tóbi tó àní security ó dàbẹ́ ní pé àní security ni pẹ̀lú gbogbo nǹkan tí mò gbọ́ nígboro ọ̀gá which is very very bad please ẹ jẹ́ ká ṣe nǹkan tó yẹ ká gbà kúrò níbi tó wà ọ̀gá. Ah, máa gbọ́ nǹkan tí wọ́n náà sọ òun sọ̀rọ̀ nǹkan tí wọ́n ń sọ ń gbòòrò àbí ọ̀rọ̀ security ẹ ṣé òun ni ọ̀rọ̀ ransom ten million naira táwọn yẹn béèrè ni ten million naira ṣé wọ́n rò pé token amount ni ṣé wọ́n rò pé chicken change ni kó máa rọrùn ibo ló ti fẹ́ káwa rí yẹn ibo ló ti fẹ́ kárí yẹn you tell me that ten million naira Ah. well see let me tell you this is my own decision bóyá kí wọ́n jẹ́ ká pe àwọn print media kí gbogbo wọn wá síbí báyìí káwa sọ tẹnu wa fún wọn tá bá ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn wọ́n á yẹn sí pépà by then ọlọ́pàá máa wà involved through that means ó possible kí wọ́n fi tóbi lọ́ba lẹ̀ possible now. Ah ọ̀gá ẹ̀dẹ̀ rò pé nǹkan bẹ́ẹ̀ máa work. wáyé tí o ṣe lè work. àìlọ́sọ lọ́rùn pàkà ọ̀gá. ó tó àpérò gbogbo ọmọ ariwo. ẹ má bínú pé mo interrupt yín o gbogbo nǹkan tẹ̀ ń sọ kúta ni mo gbọ́. ṣayọ́ tó kọ́ ẹnìkan nínú wa yìí gẹ́gẹ́ bí kọ́lé mi ṣe ń sọ gbogbo alókàn ṣẹ́rí iṣu yìí kidnapping yìí òun borúkọ iléeṣẹ́ wa jẹ́ òkèlè yín wà you are part of the executives àwọn aláwa ń sàlẹ̀ lámọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ almost is ten million naira to this establishment this is a reputable financial institution kí ni ten million naira fẹ́ jẹ́ fún wa ẹ jẹ́ ká san owó yìí ẹ jẹ́ ká san owó yìí ọ̀gá ní òní parọ́ fún yín ó hàn bẹ́ẹ̀ tí wa èyí lè má mọ̀ you know you part of the executive òkèlè yín wà àwọn aláwa ń sàlẹ̀ gbogbo tó ń sẹ̀lẹ̀ làwà ń rí tí wọn ò bá take decision yẹn ó máa bẹ́ẹ̀ tí wa customer are complaining how much is this money ọ̀gá. auditor sir gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá ló yé mi but ẹ̀yin náà mọ̀ pé i'm not in the position to make decisions bí mo ṣe wà èmi náà kàn gbọ́rọ̀ ransom yẹn ní ten million lọ́tún ten million lọ́sẹ̀. everybody kan jíròrò that will go back to them and make them understand that everybody is worried. ọ̀gá ẹ present ẹ fún wọn in a way they will understand. But bó bá ṣe máa ṣẹlẹ̀ náà ó máa padà affect gbogbo wa o well i will do my best i will talk to them kọ́lọ́n jẹ́ kí àwọn decision makers kan gbọ́ ẹ ti understand but ó dá mi lójú pé ó máa affect gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan torí inú sálárì yín náà máa ti yọ owó yẹn. ọ̀gá ah mind ah mind ah kan lè allow kíntúbí kan lọ bẹ́yìn ká mọ́kàn rí mọ́ ṣe rí ẹjíkáyìn ti ṣe kínní ẹ patient ẹ̀sìn wọn dáadáa ọ̀nà tí wọ́n gbà patient wọn ló máa determine báyìí wọ́n á tèkì àbí wọ́n ti ẹ̀yin lẹ́wà you are the direct person to us now àwọn alẹ́ rẹ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ patient ẹ̀sìn wọn in normal way ṣe get me ẹ ní friday they ṣe kábíyì because. Ah, a máa bá wọn sọ. okay we appreciate that sir. okay. all right boss. thank you sir. nígbàdà sẹ́nu ṣe ẹ má jẹ́ kí àfẹ́ ti ṣe o. ọ̀gá mo ní kí n sọ fún pé àwọn kìnìún yẹn ti rẹ̀ ẹ ti parí. ẹ lọ sí mọ́ṣáláṣí ǹjẹ́ náà. ẹ bá mi ẹ bá mi kó wa kẹ́tọ́ ìbá mi kan ẹ̀ẹ́dẹ̀gbàdúrà náà pé kán filẹ̀ gbogbo nǹkan kọ́ lówó àdúrà yìí lè wọ́ọ̀kì. a máa sọ fọlọ́ọ̀sì ẹgbà náà ọkọ wá sí i. mi mọ mi mọ mi bọ family mi o wọn máa rìn anyhow wọn máa kidnap wọn a máa wá ní àwa lára mi. bò ní ọmọ tó bí yẹn rìn tí wọn kì í dì má di adúrú ransom yẹn. ẹ ẹ wo èmi ò ní gbà o. irú ẹni tí wọn náà listen sí ni inú nu I don't understand ajọsọ̀rọ̀ tán lọ́dọ̀ ọ̀gá ń sìn bọ́sì tàwọn bọ́ ẹni tẹ́ pé tó wá ti ẹ̀ ń ká òlò lẹ́nu ṣé ẹ kó tó mọ̀ ká òlò ní brain this guy listen. èmi ẹ wo èmi ò ní gbà o tí wọ́n bá lọ ń disturb sálárì mi lórí onírìnkùnrin kankan a máa da gbogbo ẹ̀rú ni o. o ò lè para ẹ síjọba lọ́rùn iléeṣẹ́ ìwé kan commit suicide yẹn ìwé lè dùn sọ́sọ́sọ́sọ́sọ́sọ́ yẹn àní kò máa farabalẹ̀ what is your plan kárí pé wọn náà kidnap ṣé à ní contribute àbá ní put in effort láti pọ́n orí ẹgbà. wọ́n máa kidnap ẹ èmi ò kí ń rin àwọn ìrìn wèrè. ẹ̀rín ẹ̀ máa ń pa mí inú kọ́pì yìí bọ́n ti gbà ẹ̀ wọ́n ti ṣèyàn gbà. the only thing you are good at lórí ẹ pé rẹ̀ but ọpọlọ tó fi ń kálò lò yẹn ó ti affect everything tó ń ṣe. èmi ìwọ èmi èmi ìdánimọ̀ báńkì. tó fi àbá láàrú rẹ̀ kò dá fúnra dáradá kankan kì í ṣe kì í ṣàwọ̀ ọ̀gá olóríire àwọn adáwọn tó dá àmọ̀ nú ọ́fíìsì ńlá mi sìn adáwọn tó san mọ́nà mọ̀ èwo ni kéèyàn máa gbowó báǹtù báǹtù báǹtù kó mọ̀ lè mọ fáwọn onísálárì kéékèèké báyìí kó tiẹ̀ kó tiẹ̀ di parí oṣù kìnìyà tí ẹ̀ gba sọ́kì àmọ̀ǹtì kan rè kí wọn náà fi kún owó rẹ̀ tó sì mọ̀ pé tí a tá à ń gbà kọ̀ pọ̀ wọn á ná gbé ó yẹ wọn padà nù. wọn ti gbé ṣe ti dùn ṣe ti dùn àbò ò létí ò tí gbogbo ti ń lọ lù pé wọ́n ti gbé tóbi. wọ́n ti gbé randomness rẹ̀ gan-an béèrè tó bá gbọ́ iye owó tí wọ́n béèrè fún fẹ́ gbà. èèlò ni ten million ransom randomness ten million. bẹ́ẹ̀ni bó ṣe wà ìrandíran rẹ̀ ò lè rí lọ́dún mẹ́wàá sísìn wọn ká èmi ń tèmi o èmi sílífàtì ọmọ bẹ̀bí à ń yé sẹ́ra wọn kò sẹ́ni tó lè rí mi gbé. èmi kàbírà ọmọ àkọ́kẹ́ wọn ni jí mi gbé o. àmì o àmọ́ ta ló jí gbé. ó jí gbé lọ sáàsì fún gbọ́dọ̀ ten million naira ten million naira tọ́tọ́tọ́ one two three títí dórí ten owó yẹn ti pọ̀ jù kí ló ń bà kí lára lọ́wọ́ wọn ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó lẹ́yẹ àkàn lè filẹ̀ bẹ́ẹ̀ ó wà lọ́rùn wa aláti aláti rescue ẹ̀ náà. ẹ mo mọ̀ pa lè filẹ̀ bẹ́ẹ̀ bó tó owó yẹn ti pọ̀ jù owó tá fún wọn yẹn ti pọ̀ jù lórí kíni. Eh, má wọrí o yá wa náà ṣe yẹ bí yàyà tí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ lògùn gbèsè wa náà ti rò wọn gbọ́n in their little thinking. wọ́n máa sanwó àwọn náà gbọ́n èyí báńkì náà lọ. that's true that's true. so easily i dey trace one ẹ jẹ́ ká ṣe yẹn o ẹ jẹ́ ká ṣe yẹn o. let's use KYC. àfọlọ́run ṣọ́ mi àdìsá kí ló dé kí ló ń rò tó tó báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta ó kàn dé ń lọ òun dá sọ òun dárìn inú ilé bí ẹni pé wọn nìkan ló wà nínú ilé ṣáájú báyìí náà lọ́nu ilé ni after all i'm your wife after all problem share is half solved ó dẹ̀ mọ̀ pé nǹkan tó bá ti dé bójú máa dé bá mú tó bá ti affect mi máa affect ọmọ wa náà ẹ́ ẹ́ ó dẹ̀ rò pé mi mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn o rò pé mi mọ̀ àbí. I know. fine èmi àti ẹ̀jẹ̀ á ní gbólóhùn àsọ. àjà àtútọ́ síra wa lójú a kí fúnra wa but then ìyẹn ti lọ ti lọ ṣègbè oníkálukú sí apologize what else do you want after that kí ló fẹ́ again kí ló dé ó wá ń dá ronú ó wá ń dá ṣe tí mo fi dẹ́yìn ẹ̀ ò mọ̀ náà kí ló dé tell me now kí ló ṣẹlẹ̀. ẹ bá dé sunkún o àwọn ẹ̀sùn kan. kí ló fi correspond kí ni ìtumọ̀. iṣẹ́ mi ti ní problem. what mo fẹ́ gbọ́ bóyá kí ló ṣẹlẹ̀ what happened. adìẹ tẹ́gì hmm. sọ fún ẹgbàá mi. afọlọ́run ṣọ́ mi. mákẹ́tà ayé ọ̀rọ̀ bíṣẹ́ mi sọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ta ni. ọ̀fẹ́ ṣẹ́gẹ́gẹ́rẹ́ ọ̀fẹ́ gbọ́wọ́ ńlá káyé o ṣùgbọ́n rántí BVN àmì ìdánimọ̀ báńkì BVN. ẹ̀rù bá mi ọ̀gbẹ́ni mama wa mo ti sọ fún ẹ̀ náà mo lè gba less than ten million naira lọ́wọ́ ẹ̀ already àti sábò fẹ́ sàn ọ̀dẹ́ ló pin ní àbí mo máa gbòó pàdé mi àlọ́ wa máa kọ́ àwọn ọjọ́ sí àǹgó àǹgó <laughs> kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló máa jẹ́ ìsinmi wí bá yẹ sẹ́ni wí yẹn sínú àkáǹtì mi gbẹ̀ òun yẹn náà máa jáde gbẹ̀. kí ló ń gbọ́ ó bá ah, ọlọ́run ti lé fún ọmọ yẹn ó ti wà lẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ ètò àmì ọlọ́run gbà bẹ́ẹ̀ mi ò lè fún ẹ lófo gbà bẹ́ẹ̀ ọlọ́run yà yà. ẹ ó bí ìwà ayé ọmọ owó ṣe o ọpọlọ kékeré lè ra fowó yẹn rẹ ẹ̀gbọ́n mi sì ló wá dé tó kàn sí gàràgàràgàrà iyọ̀ ní kí park house kí wọ́n wà pa tàbí kí wọ́n lè wà nígbà kí wọ́n sanwó ẹ̀ kí ó dẹ̀ ṣe iná náà ten million naira is to what. ẹ má daṣẹ́ rú mò sọ Bukola Ogundare kú iṣẹ́. ọ̀gá mo ní kí wọ́n dúpẹ́ lọ́wọ́ yẹn mo really appreciate ẹ mo rí in fact ẹ jọ mi lójú ìyá mi lẹ́nu mi ì mọ̀ pé nínú situation báyẹn lè máa padà rescue mi mo dúpẹ́ gan lọ́wọ́ yẹn. You're such a real person. You're such a. I was to say, man. We're supposed to be our brother's keeper. Even tí my bá ṣe pé o ṣiṣẹ́ pẹ̀lú wa ń bí nǹkan tó yẹ kí wọ́n ṣe yẹn tí o bá wà ní ìkàwọ́ help you. My helper. ẹ̀ eh, so mama, máa any ẹnikẹ́ni tí o bá nípa ni láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ and you know the way you are to me. Oh, you're such a darling. I'm really grateful. Okay, Yes, darling. Ah, ah. How oh. are you? Hey, Oga, congratulations. I'm so happy. Colleague Me, congratulations. I'm so happy for you. Irú nǹkan tó ṣẹlẹ̀ yìí, ànírú ẹ̀mọ́ lágbára Ọlọ́run, Olúwa ò mà ṣe o. Àti pé ajá tó bá wọlé ẹkùn tí ò fara pa, ó kọ̀ fún celebration Oga. We have to celebrate this honestly. Abi, àbí òótọ́ ni ó yẹ celebrate ẹ̀ but ẹnu ṣe láṣọ àṣà tí a bá ti parí iṣẹ́ lé ní for sure everybody will go celebrate somewhere. Okay, that's all Okay, no problem. Okay, fún lẹ́ẹ̀ni gbogbo tó. yes sir. so so uh, i don't know if i'm sure. tóbi lọ́ba. yeah. tóbi lọ́ba. yes sir. tóbi lọ́ba. Mm-hmm. ẹ̀mí ló mọ̀ pé náà. like three times now mo lérò pé o ọ̀rọ̀ resignation ẹ̀ yìí o ro dáadáa kó tó wá sọ fún mi ṣá ṣé o sọ ọ̀rọ̀ yìí sí ọwọ́ o gbé sétí wò o wò pé ṣó ṣe gbọ́ fétí ah! bíbélì má kárí o orí pẹ́ àṣewèrè ẹ̀dá gbàgbé ah! ṣé nǹkan tí wọ́n fẹ́ fi sọ fún ilé yìí nìyẹn ládùúrú oore tí ilé iṣẹ́ ìṣe fún ẹ nígbà tó wà ní àhámọ́ tó jẹ́ pé owó tí wọ́n kó sílẹ̀ súwẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ èèyàn olóògbàjọ ló fi gbà ẹ́ sílẹ̀ ìwọ wá kúrò ní àhámọ́ tán nǹkan tó fẹ́ fi sọ orí resignation mi ò bìlíìfù pé òun ọ̀rọ̀ yìí dáadáa kó tó wá bá mi rárá then I will want you to go back màá fẹ́ kó lọ tún ọ̀rọ̀ ẹ yìí rò mo nígbàgbọ́ pé òun ń ṣeré ni bá fẹ́ kó lọ tún wò sun mẹ́ta tí ẹ̀dá ń sùn o ti understand kó wá ro ọ̀rọ̀ yẹn dáadáa kó tún rò mo mọ̀ pé eléyìí ò lè jẹ́ decision ẹ̀ I, I want to go to go and think about that. ẹ ṣé ọ̀gá ṣẹ́rí mo ti jókòó mo dẹ̀ ti deep ẹ̀ very well mo rò dáadáa mo wò ó pé kò sí nǹkan kan tí mo tún lè ṣe you can resign lọ torí pé tí iná bá ń jó lóko mọ̀jàlá ló máa délé ṣòfófó so ìmọ̀ wọ́n ti pàtàkì ń ta mí lẹ́sẹ̀. tí iná bá ń jó lóko mọ̀jà how do you mean. ṣé ń gbà tán kidnap mi ẹ̀ ń sìn ẹ fẹ́ kán gbé mi lọ kán pa mí kẹ́ gbàgbé mi kẹ́yìn dẹ́ máa ṣiṣẹ́ lọ́nléeṣẹ́ yìí to get myself secured nǹkan tó yẹ kí n ṣe náà ni pé kí n resign. final option. yes. that's your final option. Ah! ó máa ga o ọ̀rẹ́ Nancy náà resign. Ah! mi ti ẹ̀wà awé mi ṣe ń gbọ́ lẹ́nu yín ní báyìí. ìwọ náà wá síbí nsìn olóhùn lọ. well àìmí á pa orúkọ yín dà sí abáramóore jẹ aláìmoore ẹ̀dá because tó bá jẹ́ èmi ni àwọn èèyàn ṣerú nǹkan tí iléeṣẹ́ ìṣe fún mi ò ní fi irú nǹkan tó fẹ́ mi sọ good day. thank you sir. ṣé àwọn ilé rò pé vacancy wà ń gbòòrò ni ìǹtẹ̀ ta kò tó tán. mi o ẹ jẹ sẹ máa jẹ. bóyá jẹ́wọ́. máa jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́ èmi ní kókó èmi ní kókó ẹ má ní fọmú lẹ́sẹ̀ o ẹ má ní fọmú lẹ́sẹ̀ máa jẹ́wọ́ máa jẹ́wọ́ ẹ wò ẹ wò ẹ wò fúnbíà wà bẹ o fúnbíà wà bẹ fúnbíà wà bẹ èmi àti nọ́ọ̀sì ni o èmi àti nọ́ọ̀sì àti fúnbíà ni o ẹ wò ẹ jẹ sọ ẹ wò bó ṣe rí nìyí sá o. Yeah, ẹ ká sàn o yeah ẹ jọ èèyàn kan ń dúró dè mí bí báyìí báńkì. oh ẹni uh, mrs tobi. yeah wọ́n expect me. he's expecting me yeah thank you thank you. ẹ káàsán. Hmm. káàsán. ẹ rà ṣáyìn ní bànkì. èmi gangan ní bànkì. Oh, very good àtọ̀dọ̀ náà sẹ̀lẹ̀ ní tiwọn. ok ok. ẹyọ ṣé mo lè jókòó. yeah come have your seat. yeah láti ọ̀dọ̀ náà sẹ̀lẹ̀ mo ti wá mi sọ fún yín lẹ́ẹ̀kan mo dẹ̀ lérò pé ó ti brief yín ní nǹkan ta need láti jẹ́ kẹ́ bá wa get. yes it is so everything for me. okay so ṣé capable láti ṣe ṣá. bẹ́ẹ̀ ni torí pé mi ò ní iṣẹ́ méjì tí mo ṣe i will do it. and kò dẹ̀ ní sí wọ́n mú mi ó di ọlọ́pàá wọ́n wá wà sákiri kò ní something like that. èmi tó ń wò é tí wọ́n bá ta okùn sílẹ̀ èmi máa rìn lórí ẹ̀ tí mi ò ní ṣubú tí wọ́n bá dá iná sílẹ̀ báyìí èmi máa gba inú iná yẹn kọjá tí ò dẹ̀ ní ju èmi lẹ́sẹ̀ I will do the job for you perfectly. Nancy ti ẹ̀rọ yín ná bó tẹ̀ ṣe ń sọ̀rọ̀ yín mo ṣe bá yín ìrísí yín gan lásán ó jẹ́ kí n mọ̀ pé bàbá ni bàbá. Um, stubborn ọmọ awo ni ọmọ awo ni kò lè bá awo jẹ orí ẹ wà mẹ lakọ. ara wa ni. ọkàn mi balẹ̀ díẹ̀ báyìí sẹ́yìn. kò sí problem yà stubborn bá mi pé phobia bẹ́ẹ̀ yẹn kí n bá phobia sọ̀rọ̀. yeah phobia What am I ṣe pè é wá síbí ìbàdàn sí. òun lọ̀rọ̀ business o owó kú dí. business ọ̀rọ̀ owó hmm, irú business wo nìyẹn jẹ́ kí n gbọ́ wọn pòwó ló ṣọ́ọ̀bù. tí èèyàn bá mọ ibi tí ẹgbẹ́ ti là ó máa sáré kù ni tábà dẹ̀ gbọ̀nà ẹ̀bùrú owó tí ò bá tilẹ̀ ní lọ kò ṣe pé o. <laughs> ó dẹ̀ mọ̀ wọ́n ṣe wa mákẹ́tì yìí easy wọ́n á rí ìrìn ìrìn kó tó rí kó easy rárá kí wọ́n tó rí owó kó tó sọ gbogbo ẹ̀ ti tán so nǹkan tá a ṣe má ba business wa nìyẹn àti nancy ṣó yẹ bẹ́ẹ̀ so a kàn máa put up wàá kàn máa fẹ́ láwọn dọ́pẹ́ta lọ́dà tó máa lò wàá send data lọ sí ọ́fíìsì ni get bẹ́ẹ̀ wàá pretend bẹ́ẹ̀ pé wọ́n ti jí mi gbé ṣó get. kí n sọ pé wọ́n jí ẹ gbé. yeah. báwo ni ẹ ṣe possible. okay god bless you wàá ti mú òtẹ̀sí lẹ́tà wípé pẹ́ ṣe kidnap mi sí kí complain sọ ransom mo dẹ̀ jẹ́rìí ọ̀gá mi kò fi mí ṣeré. Hmm, ń bọ̀ látàrí ẹ̀dọ̀ tí ń sọ̀rọ̀ ló ń gbọ́ nancy nancy nancy mi ò dẹ̀ ayé nancy yẹn gbà. ó lọ drop call report wà lọ́fíìsì. call report kó nǹkan tá a fẹ́ ṣe yìí ah, <laughs> ẹ̀ ń try láti play on me àbí ẹ̀ set me up. <laughs> Oh, oh trust me n doubt n jẹ́ kí n gbé dá ìtẹ̀wé dẹ́nu ó ṣètò. better. ẹ̀rọ rẹ̀ báwo ni ṣé o lè sọ̀rọ̀ níbi tó wà <laughs> yeah phobia ti wà níbi so mo dẹ̀ ti bá discuss lórí business deal yẹn yeah bẹ́ẹ̀ ó ń dá òbí rò pé wà wí ẹ so ó fẹ́ bẹ̀ sọ̀rọ̀ lórí fóònù mhm yeah hold on. yeah àwọn omi tó ṣù ọ kí ló wà débi jagun sáwọn level kan sìn bọ́ you really understand that Eh? kí n fọkàn balẹ̀ mo trust ẹ pa wọn kò lè fún mi lófo yà àfọkànbalẹ̀ yẹ kó mọ̀ phobia ni iṣẹ́ yẹn ti di ṣe bẹ́ẹ̀ lè fún mi lófo mo trust ẹ gbà yìí. yìí ẹlẹ́dàá o èmi nìkan tán ẹlẹ́dàá mi ò mà ṣe o dream come true banki ṣówó ni mo fọwọ́ kàn yìí ìyanu ṣẹlẹ̀ inú ayé mi finally mi ì sìn mọ́ mi ṣiṣẹ́ lábẹ́ èèyàn mọ́ lẹ́dàá mi ò ṣe ẹ ti mú titi yín. Um, mo ti mú tètè mi phobia dẹ̀ ti settle nancy tètè ẹ nìyẹn tètè ẹ nìyẹn. so banki téèyàn bá gẹṣẹ́ náà mi kò ní í kọsẹ̀ inú mi ń dùn kan so kí lè fẹ́ jẹ kí lè fẹ́ brandy wa ẹni sí wa iyán gbẹ̀gìrì sẹmu anything dábẹ́ kí n wọ kitchen kí n lọ sí fún yín sí ni ilé ilé wa kẹfẹ́ kókè dẹ̀ relax. no no no máa ṣe ìyọnu mi ò i'm okay. ṣé n bínú sí mi o mi ò bínú o àbí wàá ṣẹlẹ̀ lẹ́ni ìwé rẹ̀. ó pè é kò sẹ́ni tì mí. ìyẹn ọmọ rẹ̀ yànjú báyìí náà láti jọ wà náà nìyẹn iṣẹ́ ti ṣe ọmọ wọlé sí ṣóye àbí mi yóò dùn ni. ó dáa anyway kó bá fi mọ̀ pé mi ò bínú anything tó bá ní lọ gbé wà mọ́. ọlọ́run jẹ́ kí lọ gbèsè mú wáńgbà àmọ́ gbígbé kí gbélé wọlé kókó. mi fara mi bá kí. òṣèlú bẹ́ẹ̀ sà ìjẹ́mi àti ẹ̀rẹ́ máa pa ọ́ ìjẹ́mi àti mẹ́sà àti fúnkẹ́ ẹ̀rẹ́ máa pa ìjẹ́ sà ẹ̀jẹ̀ mi lọ́kọ̀ ọ̀dẹ́ máa púpọ̀ ní sà ọ̀dẹ́ máa púpọ̀ ní sà mo ti kú o. gègé ṣọlẹ̀ ọ̀gájẹ́ ọ̀gájẹ́ dòdò tó dáràn gbẹ̀gẹ̀ ṣẹlẹ̀ tóbi ìbáka tóbi ìbáka ẹ má daṣẹ́ rú ẹ má baṣẹ́ jẹ́. tóbi ìbáka yé tóbi ìbáka iṣẹ́ lógun work and no play àwọn òǹtajà ẹ jẹ́ ká verify flat sọ̀rọ̀. wọ́n fẹ́ ṣe gẹ́gẹ́rẹ́ wọ́n ńlá kò káyé o ṣùgbọ́n rántí BVN àmì ìdánimọ̀ báńkì. ṣàwòrò wọ́n fẹ́ ṣiṣẹ́ kékeré wọ́n fẹ́ gbowó ńlá kò káyé o ṣùgbọ́n rántí BVN àmì ìdánimọ̀ báńkì BVN BVN o. Oh. ẹ ló láǹkà ti fọ́. má sọ pé ní tọkọtọ fẹ́ o listen to me good wèrè ti wà ehoro wa gbúdọ̀ jùbọ̀ ilẹ̀ pápápá ọwọ́ ti tẹ fún bíà àlọ́ ti tẹ phobia a ní láti sá lọ báyìí báyìí kíákíá ó ti jẹ́ orí tọ́jọ́ orí mo we have to act fast. ọ̀gá jẹ ìdòdò ó dára gbẹgẹ ìṣẹ̀lẹ̀ tóbi ìbáǹkà tóbi ìbáǹkà ẹ má daṣẹ́ rú ẹ má baṣẹ́ jẹ́. tóbi lókun iṣẹ́ less word can no play àwọn òǹtajà mákẹ́tà ayé mákẹ́tà oró wọ́n fẹ́ ṣe kékeré wọ́n fẹ́ gbowó ńlá kò káyé o ṣùgbọ́n rántí bíbí ẹ̀ àmì ìdánimọ̀ báńkì bíbí. mo wà very sure pé àwa kọ́ lèèyàn tẹ́ ń wá bọ̀. ẹ̀yin gangan là ń wá. no. a bẹ́tà kẹ́ complete pẹ̀lú akálẹ̀ ìjọba lọ. we are bank staff. yes bank láti ń ṣiṣẹ́ kò lè já àlẹ́ ń wá bọ̀. ó máa bẹ́tà kẹ́ corporate bí wọ́n ṣe bá yín sọ yẹn gbogbo ẹ̀dákẹ́dà tó wà láyé yìí tó fẹ́ yọ èmi níṣẹ́ ọlọ́run ayọ̀ láyé bẹ́ẹ̀ ṣe wáyé ẹ̀wọ̀n straight ni. abeg wọ́n ti lọ ti lọ ti lọ àti gbàgbé ẹ̀mí. èmi ni mo lọ àbí wọ ẹ máa tó rí nsìn ẹ̀yìn kò jọ ah, eré làwọn wò lálàyé ẹ. Ah. ga o nínú àwọn fàṣà ọ̀gá kọ̀gá tó bá ti ń bá ọmọọṣẹ́ lájọṣepọ̀ irú àwọn kan báyìí làwọn máa rí ń bẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò ní fún yín ṣe ẹ lè gbaṣẹ́ lọ́wọ́ mi. bébì kò rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ káyé mi bàjẹ́. ó ga ọ ẹ wo ẹ ṣẹyìn. ọ̀gá ẹ gbọ́ bóyá tó. bébì ẹ jẹ́ káwọn wa lọ sọ tiwa ní. yọlẹ bébì ṣé wọn wọn sọ bá ṣe bá ṣe ara fún yín ni. mi ò ní ṣe wọn wọn ló máa ń ṣe wọn. ó ti gbẹjọ. ó yẹ wà ẹ má kún wọn ya police station ẹ̀wọ̀n straight sílẹ̀. ẹ ẹ jẹ bó lọkọ. gègé ṣẹlẹ̀ ọ̀gá jẹ̀dù. díẹ̀ díẹ̀ ọ̀gá jẹ̀dù ló dárò gbẹ̀gẹ̀ ṣẹlẹ̀ tóbi ìbáka tóbi ìbáka ẹ má daṣẹ́ rú ẹ má baṣẹ́ jẹ́. world no blame.